ọkùnrùn rèé bí ẹsẹ̀ tọ́lọ́run ọba mi jogún fún ti pọ̀ tó ìyún ò ní kí ìkan nínú ẹsẹ̀ ọ̀hún já kó má kó nira bá wọ́n lè mọ owó lówó kówó pọ̀ lọ́wọ́ rẹ̀ kó wá fún ọ ní kékeré kó máa wò pé ládùúrò owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n bá tó bù mí rèé ó mọ̀ pé bówó bá ti pọ̀ tó náà ni bùkátà ti ń pọ̀ tó lójú ọ̀kanjú àṣírí gbogbo èèyàn láhùn ìwọ̀nba tó lówó bá fún ẹ jẹ́ kó tó ọ kó o sì fi ṣe nǹkan tó o bá lè fi ṣe torí olówó náà ní bùkátà tiẹ̀ àfẹnitọ́lọ́run ọba mi bá fi ojú àánú fún nìkan ní ṣàánú irun mú báyìí lówó kò ṣeé fà tú. ìrònú <laughs> sí dáadáa.